náà bá gbé ọ̀rọ̀ ọlọ́run ọba sí lọ́kàn rẹ̀ tọrọ bá dẹ́dà máa ń kóyẹ̀yàn lọ́dọ̀ rẹ̀ ni bíyàn bá ti kóyàn ọlọ́run lọ́dọ̀ rẹ̀. it's very important it's very very important ló fi jẹ́ pé gbogbo gbà ntí ká máa jẹ wá lógún ni wípé bá a ṣe yapa sọ́lọ́run ọba sí bó o láṣẹ sẹ́rí padà ntí ká máa jẹ wá lógún nù kìí ṣe yí pé ah, kìíní bàjẹ́ kìíní bàjẹ́ kìíní gbà nígbà tí ó bàjẹ́ ńkọ́ yóò máa bàjẹ́ sí ni tó o bá rò pé yóò wà dáa mistake ni ó ní máa á mọ́ illa walladhi ba'dahu sharrun min hatta tulaqu rabbakum ọdún kan ò ní dé èyí tó bá tẹ̀lé yóò burú jẹ́ tó ti kọjá lọ bí ó ṣe máa burú sùn tẹ́ẹ̀fì lè pàdé ọlọ́run ọba nù ntí ká máa ṣe ni pé bóò ni tiwọ̀ ò ṣe bó ni tí o ṣe ní bàjẹ́ òun ni wípé ká dìmọ́ òpó ọlọ́run ọba báwọn ẹni ìsíwájú ṣe kọ́kọ́ dìmọ́ yẹ ṣe pé fa latifu ẹgbẹ̀rún tó ní jẹun ni òní lè wá sí nǹkan sí wàhálà nu àní jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba rinlẹ̀ lọ́kàn rẹ bó ṣe rinlẹ̀ lọ́kàn wọn máa ṣègbìyànjú gbogbo ń tọ́ bá fẹ́ ṣe máa ṣọ́ òfin ọlọ́run ọba níbẹ̀ bọ́lọ́run ọba ṣe fi rún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam látara bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá dá yóò rọ̀ ọ́ pé ká máa sìn ọ́ bó ṣe rọ̀ pé ká máa sìn ọ́ eléyìí ni tí ó lè kó wáyọ ila ghairi dhalik min akhlaqin nubuwa àti àwọn oríṣiríṣi báyìí tó wípé ìṣesí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ni tó jẹ́ pé òní ọba subhanahu wa ta'ala ló fi júwe rẹ̀ wípé wa innaka la'ala khulqin azim dájúdájú ọ wà nínú ìwà ẹ̀kọ́ ìṣe dáadáa tó jẹ́ pé ọgbọ̀ngbọ́n jùlọ kò sí béèyàn ṣe máa máa ṣe tó kò sí gbìyànjú téèyàn bá lè ṣe tó lè wù kó ṣe ẹ̀yìn lẹ́mọ̀dìẹ rẹ̀ ni wọ́n máa tọ ìyá látara ìṣesí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam afa wa parí ọ̀rọ̀ yìí pé adáwà ila manhaj as-salaf as-salih náà. ad-da'watu ila manhaj as-salaf as-salih tahdafu ila bina'i jilin muwafiqin li jil al-awwal hmm. alladhi tarabba ala yadi rasulillah sallam. torí wípé ìmọ̀ ma pé nǹkan afẹ́ tún nǹkan ṣe àtúnṣe òun àfi ká mọ́lérí bí òjíṣẹ́ náà sàlám ṣe rí àwọn ẹni àkọ́kọ́ tó rí wọn látara rírì wọn ni àwọn èèyàn fi dìde àwọn tá àti ẹ̀ lérò kótó dipó dé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam àwọn àwọn èèyàn yìí wọn ò tiẹ̀ lérò rẹ̀ ẹnu wọn kò wọn ò fọkàn tánra wọn tán ìlọsíwájú gidi kan ò sí fún wọn gbogbo ọ̀rọ̀ wọn ó dojúrú ju bí tiwa ṣe rí nìsín lọ gbàtó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam dé pẹ̀lú àkídà pẹ̀lú ṣèṣì pẹ̀lú ìbáàdà tí Allah subhanahu wa ta'ala tó fi ràn wọ́n di ẹni tọ́jẹ́ yìí pé wọ́n di ọ̀kan ṣoṣo ọlọ́run ọba so wọ́n pọ̀ wọ́n dẹni tí wọ́n mọ̀ wàá wù bí ìgbà tó jẹ́ pé wọn ò ní ìpìlẹ̀ tí ó jẹ́ wípé kò yanjú kó jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám tó dé wọ́n wá dẹni tó jẹ́ pé à ń fi ń ṣe àpèjúwe dáadáa fún gbogbo ẹ̀dá وقد مدح الله رسوله بقوله وإنك لعلى خلق عظيم. ọlọ́run bàbá dẹ́dà ó ó júwe ó yin òjíṣẹ́ náà sallallahu pẹ̀lú gbólóhùn rẹ̀ pé dájúdájú ó wà lórí ìṣesí tó jùlọ. wa laysa al-maqsud mujarrad al-muwafaqati fi al-aqaid. ṣe wípé gbogbo ohun tá à ń fẹ́ ó ní pé kí àkídà wa ìyún àdéhọ́kàn wa kọ́ bá tiwọn mu nìkan. wa in kanat al-aqaid hiya al-aslu al-awwal wal-aham. bó tiẹ̀ jẹ́ wípé àkídà àti àdìọ́kàn yìí ó ní ìpìlẹ̀ ó ń dẹ̀ ló gbọ́ngbọ́n jùlọ. walakin al-matlub an nuwafiqahum fi kulli amrin min umuri dinina al-azim. ntọ́ pàtàkì jù ó ní wípé gbogbo òṣèṣì wa kó ṣe kò ń gẹ́ bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ṣe ṣe gbogbo nǹkan yìí nínú ẹ̀sìn wa ẹ̀sìn alápọ̀nlé ẹ̀sìn tó bàbàrà yìí. لأن منهج منهج السلف الذي ندعو الناس إليه ليس علما في الذهن المجرد نعم torí wípé ojúmọ̀nà àwọn ẹni tó ti kọjá lọ tá à ń pèpè sídìí rẹ̀ èyí ṣe wípé kákan gba information jọ ká kó sórí nìkan kí ni wọ́n sọ lórí ilé tí wọ́n sọ ni kí ni wọ́n sọ lórí ilé tí wọ́n sọ ni kọ́mọ̀ wàá sọ wá di kí ni ẹni tó jẹ́ wípé gbogbo oògùn àrùn ló ní lọ́wọ́ ṣùgbọ́n kò lò ó wá ń polongo rẹ̀ níta ajẹ́ bí idán ajẹ́ bí idán orí ń fọ́ ọ wá gbé oògùn síwájú wá ń ṣe ajẹ́ bí idán kò sí ń tọ́jẹ́ tó ṣé yóò ṣiṣẹ́ fún un tí ò bá lò n tó lè mú ṣiṣẹ́ òun ni wípé kó lo oògùn yìí now وإنما يشمل منهجهم في العقيدة والتصرف والسلوك والأخلاق ntí agbékalẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó kọ́ wa kìí ṣe lórí wípé káwá ìmọ̀ yín nìkan ojúpọ̀nà rẹ̀ ni wípé kí ròrí wọ́n yanjú kí àgbọ́yé wa lórí nǹkan yanjú ìṣesí wọ́n yanjú àti bá ń ṣe ń to ìgbésí ayé wa. ومع الأسف الشديد أننا ọbàní nínú jẹ́. أننا نجد في عصرنا الحاضر. àwa rí lásìkò tá a wà nù rẹ̀ nísìn. أن هذا الأمر المهم من منهج السلف لم يأخذ حقه من الاهتمام والعناية والتربية. نعم pé àsìkò tá a wà nù rẹ̀ nísìn àwọn tá à ń pèpè sí lórí tó pàtàkì nínú ìṣesí àwọn ẹni ro tó ti kọjá lọ tó dá lórí wípé àdéọ́kàn ìṣesí ìròrí àti ìwà tó rẹwà tó jẹ́ wípé yìí máa fa ẹni tí ètò ìṣe mùsùlùmí ga yìí máa fa mara àrí ẹ̀kọ́ rẹ̀ ò sí nínú àwùjọ. Now, ọkọ de wọ́n kọ́lẹ̀ nàbí sọ́lá àríwá àríwá sọ́lá. wọ́n yẹ kó sọ́lá àlọ́ sọ́lá sọ báyìí wípé. ìnáma bu ẹ̀ftu ìtàmì mamakari mal akhlaq. bọ́rọ̀ ṣe jẹ́ o tí ò rí bá mi wọ́n rán mi ní kí n wá parí bá a ṣe wùwà ìwà tó pé pérépéré bá a ṣe rorí bá a ṣe wùwà bá a ṣe sọ̀rọ̀ bá a ṣe ṣe bá a ṣe lògbèsí ayé tí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tí ó fi yọ́nú sí yàn. fasalaf iqtadu bi rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam. bàbá wọn la wa lórí ti dáadáa yìí wọ́n fi ìṣesí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wọ́n fi sàrí kọ́ṣe wọ́n mú lò náà. wa takhallaqu bi akhlaqihi. wọ́n mú ìwà òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wọ́n fi ṣe wà o. wamtathalu bi awamirahu. gbogbo ntọ́ òjíṣẹ́ náà sallallahu sallam ń paláṣẹ tẹ̀lé. wa kanu kama qala Allahu ta'ala bí ọlọ́run ọba ṣe júwe wọn gangan ni wọ́n ṣe jẹ́ bó ló ṣe júwe wọn. kuntum khayra ummatin ukhrijat linnas. ẹ̀yin lẹ́ẹ̀ dáa jùlọ nínú ìjọ tá a fàyọ fún gbogbo ẹ̀dá wípé bá a ṣe fẹ́ kẹ́dà ó wúwa nìyí. wa idha aradna al-falah. tá a bá ń fẹ́ oríire. wan-najah. àtàṣeyọrí. wan-najat. àtàkóyọ. wat-tawfiq. àti kòńgẹ́ أن نتمسك بما كان عليه سلفنا الصالح àyàfi ó díẹ̀ ọ̀ràn yẹn lé wa lórí wípé káwa náà dì mọ́ tápò báwọn ẹni rẹ̀ àkọ́kọ́ wọ́n ṣe dì mọ́ yìí. ridwanullahi alayhim ajma'in. naam kí ọba adẹ́dà kó bá yọ́nú sí gbogbo wọn. fi kulli saghirin wa kabira. nínú bó ṣe lè wù kó bíntín tó nínú gbogbo òṣèṣì wa kásẹ̀ tó máa wá sọ ní tó bàbàrà. the rounding up given by the book that all this what we have been saying is that Allah subhanahu wa ta'ala described the Prophet sallallahu alaihi wasallam as being the best in character. This best is being best in character is not limited to taking information, knowledge alone. Rather, it is the execution of this knowledge in everything we do, say, and in our entire life, in either small issues or bigger ones. And with that, the companions of the Prophet ﷺ, they follow the footsteps of the Prophet ﷺ. They made him their examples. And Allah subhanahu wa ta'ala testified to that when he said, You are the best of nations, fashioned out for mankind to emulate. That is what Allah subhanahu wa ta'ala described them. Allah subhanahu wa ta'ala gave them a certified certificate. For us to achieve the level of success they achieved, we just have to make them also our example, following the footsteps of the Prophet sallallahu they have done. لا تقول قد ذأبت أربابها كل من سار على درب وصلى Don't say that no, it is not possible again. No. Whosoever make conscious and concerted effort to follow this pattern, inshallah, Allah will dignify him or her the way he dignified them. And that is why the Prophet ﷺ said, في كل قرن من أمتي السابقون أو كما قال رسول الله صلى الله عليه وسلم In every century in my community there will be foreigners those who will be like the early ones who will be tenaciously upholding the teachings of Islam in a way that Allah subhanahu wa ta'ala will grant them honor, respect and recognition the way He granted the people before. May Allah make it easy for us. May Allah make us one of them. سبحانك اللهم وبحمدك because of the distance that is why because of the shortness of the time that is why the various hadith. We tried to abridge them. We never brought them in the Arabic text. Inshallah al-Kareem. Uh, don't ever you think that, uh, don't be bothered about the confusion in the society. What you should bother about is how do you reform yourself such that your own will not be a confused one in the society. And there is no any shortcut to this other than learning the true teachings of the Prophet as he taught the companions and demonstrated by those who came after them, putting this into practice and calling to it. When you do this, the way Allah subhanahu wa ta'ala honored them Allah subhanahu wa ta'ala will honor you too. Just pick it from where you have the capacity. Make it a duty that everything you want to do, you want to do it in accordance to the injunctions of Allah subhanahu wa ta'ala as taught by the Prophet sallallahu alaihi wasallam and practiced by the righteous companions. With that, move on. You know, change yourself. And with that, a nation, before you know what, a nation, a community of those who are following the path of the righteous predecessors will be established. And inshallah al-Karim, Allah subhanahu wa ta'ala will give us the direction. If you think you are looking for a leader, it is not your duty. The leader is already there. Who is the leader? Muhammad sallallahu alayhi wa sallam. That is it. So, that is what safeguards this ummah. We don't need anyone now to look up to. No. The teachings of the Prophet ﷺ are already there, safeguarded. It is the safeguard to the Quran itself. Because the teachings of the Prophet ﷺ has been safeguarded, Quran becomes safeguarded. That is it. With that, inshallah al-Karim, you are on a certified path to success, to fulfillment. You don't have to look here and there. That is it. Pẹ̀lú ẹ̀kọ́ yìí, èèyàn ò ní máa wo wípé ah gbogbo ẹ̀ ti wá dojúrú ntọ́ pàtàkì ní pé bó o láṣẹ ṣègbìyànjú títí wọ́n ò fi ní dojúrú ń bẹ̀. Kí ni kí lọ́lọ́run ọba sọ. So lórí gbogbo ní tá a bá fẹ́ ṣe kí ni àlàyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lórí rẹ̀ àwọn ẹni retí ti kọjá lọ bó o ná ṣe lò ó pẹ̀lú gbìyànjú lọ́kọ̀ọ̀kan léjèèjì ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ yìí yóò máa tàn sí gbèsè ayé wa yóò máa gbòòrò ìjọ tó ń dúó lérí báyìí yóò tàka lórílẹ̀ bá ti tàn ká lórílẹ̀ ká fi okú lẹ̀ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala eléyìí nìkan nìkan ló lè fún yàn láṣeyọrí àti yege kọ́lọ̀ mọ́sá yá sàṣeyọrí kọ́ mọ́sá jẹ́ ká yege subhanaka allahumma bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد asalaamualeykum wa rahmatulahi wa barakatu. bẹ́ẹ̀ ìbéèrè ni wípé ṣé obìnrin tó ń kírun lé bóun ni ó ṣe kí bọ́kùnrin ṣe ń kí náà ni ó ṣe kí gbogbo ọ̀run wákàtí márùn bóbìnrin bọ́kùnrin ṣe ń kí náà lọ́nà ṣe kí tó ti ń kírun nílé o tàbí ibikíbi tí bá ń ti ń kírun tí ì ṣe pé ibi fitna àsùbá rẹ̀ yóò ké sókè náà ni bá ń ṣe ní kọkùnrin ó ṣe náà kò sí tó ọyà àwọn sátọ̀ níbi gbogbo bí wọ́n ṣe kírun. now ìbéèrè kejì ó ṣe bẹ́ẹ̀ ní gùn díẹ̀. Uh, a man who was a Muslim, he got a girl pregnant, and her Muslim family sent her off to his family. He denied responsibility, but his family accepted her and the baby. They also tried persuading the man to marry her, but he refused. After over a year, she was sent back to her own family, which uh, the man's family took responsibility of the child. He later accepted the child as is, as is but wasn't respons- responsible for the child's upbringing at all. Uh, the question is, who is the wali of that child what right does the father have over her? I think the child is a baby girl. What right does the father has over the baby girl? Uh, can she inherit him? Can she take off her hijab in his presence? Or is she to be attributed only to her mother? Please, uh, note that the father, as at now, cannot be ascertained that he is still a Muslim. khairah. وأنتم جزاكم الله خير uh, if he, he impregnated her out of ignorance there are instances whereby some people in some in, in these our societies they just say my wife my husband and all that they started moving around they don't know the process of marriage. That is how they thought marriage is being done. And maybe after, after the act, then you now sit down to discuss. Scholars say that in such a situation, the guy, the man is, is the father. But in a situation whereby the man knows that it is haram to impregnate any lady without first of all seeking her hands in marriage, but maybe he wanted to do it to have a shortcut. You know, that is how they call it, shortcut. If he impregnates her, the parent will have no choice but to agree. Such ones are not the father of such a child. The, because he knows the truth. The only thing is that he was rebellious. Such ones are not the father. In this case, from all indication, is the ignorant type. Uh, is still the father of the child. It is not we are in a situation whereby even some who are normally married the way Islam wants. Lack of understanding of Islam, one situation become tied, they drive away their wives that uh, they, they are no more responsible. Let her go and take care of the child and all that. We have cases like that. Irresponsible fathers. The mere fact that uh, is now an irresponsible father does not necessarily take away the wali from, from him. Uh, at worst, the, his parents, who are still alive, uh, from all indication, they seem to be more understanding of the deed than him now. They should take the responsibility of that. If they are not available, Alhamdulillah, let go to Sharia Council. Sharia Council will take care of that. Uh, on the issue of wali or no wali, the Sharia Council will take care of that. ولا أعلم. جزاكم الله خيرا. نعم وياك. نعم لأجل الوقت يا شيخ. نعم. نعم. láwùjọ ara àwọn kan wọ́n jìnnà sẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n gbé ó kọ mùsùlùmí lérí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ìyá wa kan ti sọ àfọ̀sọ̀láwọ̀ yàrá àwò ọlọ́run kádàrá wọn sínú ẹ̀sìn ni wọn ò lẹ́sìn èyí ni pé wọ́n bí wọn ní mùsùlùmí wọ́n àwọn náà nǹkan wọ́n bá wọn jẹ́ mùsùlùmí ni kò lẹ́sìn kò ní nǹkan kan tí ń ṣe pẹ̀lẹ́sìn kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ ọlọ́mọ ọlọ́ọ̀ṣẹ̀ sìnà pẹ̀lú rẹ̀ but ìṣesí tó ṣe ni pé àwọn ìyàwó òun ọkọ òun ìgbà tó sún sinana ó pè torí pé kò gbọ́ yìí àmì kò ṣe lójú ọ̀nà tó tọ́ ó doyún ṣé òun lọ́lọ́mọ ni àbọ̀mọ ọmọbìnrin yẹn ni tó bá jẹ́ wípé kò mà kò mọ ọ̀nà tá a gbà fẹ́ obìnrin bóun ṣe rò ó nù ọba dùn báwọn ntí àwọn afáàsọ ni wípé òun ló lóyún ṣùgbọ́n rárá ọkàn kan ma ọmọ òdodo ṣùgbọ́n òun wòye pé òun fẹ́ gba àbújá àbújá sórí ibú ó wá fún lóyún kìí sóun ló ní ọmọbìnrin ọmọ yẹn ọmọbìnrin ló lọ́mọ. àpèjúwe tí wọ́n mú wá fún wa yìí wọ́n ń kóra wọn ká oyún wọ̀ oyún wọ̀ olóhunkóhun ní àwọn òbí rẹ̀ ní rárá òhunkóhun ní tó sọ ó dodge responsibility àwọn òbí rẹ̀ wò pé rárá ìwọ ló ní àmọ́ gbogbo ẹ̀ àmọ́ ọ fẹ́ àwọn wá gba bùkátà. Uh, lórí ọmọ yìí àwọn ni wọ́n gbọ́ bùkátà ọmọ yìí wá dàgbà wọ́n fẹ́ lọlé ọkọ báwo la ṣe ṣe sí ta ni ó dùn fọmọ yìí ní wòlíì ọmọkùnrin náà sì ni wòlíì rẹ̀ tó bọ́ nígbà tó wọn ò yanjú àwọn òbí rẹ̀ tí wọ́n yanjú bàbá bàbá tàbẹ́gbọ́n bàbá bàbá tàbábúrò bàbá bàbá àwọn ó dùn ó nídùú wòlíì hùn ṣùgbọ́n tí wọn bá sí mọ́ ntọ́rọrùn ni ṣẹlá kanṣu ti wà kán lọ sọ́dọ̀ ṣíṣẹlá kí wọ́n ṣe ẹ̀tọ́ tó bá yẹ kí wọ́n ṣe lórí ọmọ yẹn wọlé ọ̀hálẹ̀. àwọn tá a wá níbẹ̀rẹ̀. tó o gbọ́ pé mi ò tí ì rádìí kan lórí ọ̀pọ̀ mo gbọ́ àwọn ọ̀bùrọ̀ máa ń kù sí second jama. but mo rẹ̀ ti gbọ́ tó máa ń ní pé anabiwa muhammed sallam ó ní pé irun tí èèyàn méjì bá kí olórí ah. jùyàn kọ lọ in fact ah. there was a day he was in the mosque lẹ́gbẹ̀ẹ́ yẹn kọ́ fẹ́ dànù kí tó ń béèrè pé ta ló ṣe sọ́dọ̀ akọ̀fẹ́ tó fẹ́ dànù kí so tari gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí sọ so mi mọ ẹ̀rí tó wà fún pé kò second jọmọ so táwọn ọba bẹ́ẹ̀ sọ pé kò second jọmọ tí mo máa ń tẹ̀lé mi kí bẹ́ẹ̀ kí second jọmọ ah. but wọ́n bá bí kílẹ̀ rí tí mo ní mi rò pé mo ní ẹ̀rí kankan fún that is the first one ẹlẹ́ẹ̀kejì òní pé Ah, ẹ tó bá dáná eh, jánábà àti ó fẹ́ wẹ̀ jumat lọ́jọ́ friday gúúsùlù kan ìwẹ̀ gúúsùlù kan ṣó gbé méjèèjì níjọ́ jumat àti pé ṣé ìwẹ̀ yẹn gangan ó tún lè kírun ọ̀ràn yàn hmm. ìwẹ̀ gúúsùlù ọ̀yọ́ kan ó fẹ́ fi pé ti janaba àti eh, jumat ìwẹ̀ friday and that ìwẹ̀ yẹn gangan tó bá wẹ̀ tán ṣó lè fi kírun ọ̀ràn yàn nà ìwẹ̀ jẹ́nàbà yẹn ó gbóná ó mókè ju ìwẹ̀ jùmọ̀ lọ torí ìwẹ̀ jùmọ̀ kì í ṣe rafol hadath sọtí yẹ báyìí nìsín kì í ṣe pé a fẹ́ fi mú ẹ̀gbin kúrò lára ni ọ̀ràn yẹn ló náà o wọ́n fẹ́ ká wẹ̀ ẹ́ ká tó lọ sí jimá torí wípé a fẹ́ mix máwọn èèyàn kí ká má bàa máa ń òórùn òórùn tí ó lé àwọn èèyàn sá ẹbí fẹ́ ká bá fẹ́ lọ sí jimá ká yàtọ̀ sí pé ká wẹ̀hún á wọṣọ tó dáa á fi tùràrí sára tó jẹ́ pé gbogbo àwọn tá a bá súnmọ́ ìwẹ̀ jẹ́nàbà ọ̀tọ̀ òun lágbára ju ìwẹ̀ jimá lọ. àwọn afáàkín sí méjì lórí rẹ̀ àwọn kan sọ pé kí ìwẹ̀ kan ìwẹ̀ jẹ́nàbà yẹn ó gbé ó gbé ti ó gbé ti Juma, èyí tí àwọn àáfàá mi sọ tó pọ̀ jù nínú àwọn sálàfù nínú àwọn sálàfù àrí pé káwẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí ìbádà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó bá ń jẹ̀ràn àti gbalada méjèèjì papọ̀ kọ́wẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dájú sọ ti yẹ báyìí nísìnyí ìwẹ̀ jẹ́nàbà tá a wẹ̀ alẹ́ fi kírun pẹ̀lú ẹ̀rí wo àwọn kan wá bójúṣe náà sílẹ̀ àlọ́ sálàm wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ sálàm pé nípa ọ̀rọ̀ ìwẹ̀ jẹ́nàbà ó ní màá da omi sórí màá fọwọ́ gbogbogbò ara tán po màá dẹ̀ kúrò ní balùwẹ̀ màá lọ kírun bẹ́ẹ̀ tó ti yé báyìí nìsín tó ń túmọ̀ sí pé ìwẹ̀ jánábà tó pin ìgbà tó yẹ pé tá a bá wẹ̀ tán àṣó àdẹ̀yàgbẹ́ tàbí kátọ̀ gbogbo ohun tó lè ba àlùwàlá jẹ́ àṣe tá a bá ti wẹ̀ tán a lè lọ fi kírun. nípa ọ̀rọ̀ second jama èyí tí ẹ̀rí tó wà ń bẹ̀ ni wípé ẹni tí ó wá tójíṣẹ́ náà sàlá sàlá sọ pé kó jọ ìyẹn nìkan kírun yẹn òun ti kírun pẹ̀lú jíṣẹ́ náà sàlá sàlá kìí ṣe òun ọlọ́run àyàn lẹ́yìn ọlọ́run àyàn ìrun eníná fúlàní lẹ́yìn ọlọ́run àyàn second tó ń dẹ́n sọ yìí ìrun ọlọ́run àyàn ni lẹ́yìn ọlọ́run àyàn sọ ti yé báyìí nísìnyí ẹ̀rí rẹ̀ ni wípé mọ́ṣáláṣí tó bá ní ìmáàmù tí wọ́n ń kírun wákàtí márùn-ún bẹ́ẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sọ pé ẹnikẹ́ni tó bá ṣàlùwàlá kò lé tó dẹ̀ ṣe dáadáa tó wá dé mọ́ṣáláṣí tí ó bá wọn tí wọ́n ti kírun tó wá kí tiẹ̀ yọ gbà ládàá àwọn tí wọ́n kírun bẹ́ẹ̀ láì ṣe pé ládàá tí wọ́n dínkù ládàá jẹ̀mọ́ náà ló wọ́n gbà so ti yé báyìí nísìn torí kọ́mọ́ bá a dá àìbìkítà lórí àsìkò lẹ̀ káwọn èèyàn máa wò wípé gbogbo ìgbà tá a bá dé mọ́ṣáláṣí àwa ní ó lè kìtì à mọ̀kúrò ni àwọn àáfàá kọ̀ ọ́ bẹ́ẹ̀sì lórí ní tó jíṣẹ́ ní ti sọ yìí àti ní tó sọ yìí pé mo jẹ̀rán mo gbàlérò bí wọ́n ṣe pè ń tán nísìn kí n sọ yí pé kẹ́nìkan ó lọ ṣáájú kírun ká wá wá igi ìdáná àwọn tí wọn ò wá kírun jàmá nínú mọ́ṣáláṣí bí ìbá ṣe pé awo tàwọn aláìsàn mọ́ wọn lára àtàwọn ogbó àtàwọn tó jẹ́ pé kì í ṣọ̀ràn yẹn ni pé kí wọ́n wá kírun ní mọ́ṣáláṣí ká jó wọn mọ́lé ó dáa fún wọn ju ìhun jàmáà tí wọn wá kí lọ tí tó bá jẹ́ pé ó pàmísíbù kí wọ́n sá máa mú jàmáà mi wá ká máa mú jàmáà mi wá statement yẹn ò ní necessary wọn sọ pé ẹni tó bá kí kò ní ìhun but ó ṣe makro ni ó fi àkọ́kọ́ àsìkò yẹn ó fi tàfàlà pàápàá jùlọ mọ́ṣáláṣí tó bá yẹ pé ó ní imam wọ́n dẹ̀ ń kírun wákàtí márùn-ún bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́ṣáláṣí tó yẹ pé tólúkálukú bá ti dé nánà ń kírun tiwọn bíi mọ́ṣáláṣí gáréèjì mọ́ṣáláṣí ojú ọ̀nà mọ́ṣáláṣí ọjà kò sí àfa kankan tó kàn yín ọlá àlọ àlàyé lórí méjèèjì ni. Ah, ìbéèrè mi kò fẹ́ kí fẹ́ kí ẹ bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹrú tẹ̀sọ pé ẹni tó ìbéèrè tán bíi sheikh mumbas pé ṣàlè rẹrú ṣàlè súnmọ́ wọn. so mo fẹ́ béèrè pé ṣé ìgbà tó lọ́n sọ̀rọ̀ nípa àwọn mọ̀lẹ́kàtà ìmọ̀ ṣé condition ni pé kákọ́kọ́ tún wọn lẹ̀ kán di ọmọlúwàbí kéèyàn tó súnmọ́ wọn ni. rárá o ti ń gbé fúnra wọn ẹrú nígbà yàn kọ́ndíṣìn le ìyàtọ̀ àwọn èèyàn ni lọ ń tà wọ́n wọ́n mọ ọmọ ọlọ́mọ wọn lọ tà wọ́n circumstance ẹrú yẹn kìí ṣe ń lọ wà nísì tí bàbá fẹ́ ká gbọ́yé níbi yẹn nìyẹn nísìn wọ́n ń kó àwọn èèyàn ní Nàìjíríà ń bí wọ́n kó wọn lọ Mauritania lọ́tà ọwọ́ agbọ́ ó ní mins lọ́wọ́ ọwọ́ á lọ wọ́n torí tí wọ́n ń ṣe wọn criminal act ni àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń kó tí wọ́n ń lọ tà wọ́n wọ́n ní à ń ṣe gbọ́mọgbọ́mọ ẹnìkan ṣoṣo ó níye bí èjì rẹ̀ bá ṣe tó ó níye tí wọ́n ń ta ẹnì kọ̀ọ̀kan bá ṣe ń kó àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ tà wọ́n nìyẹn ṣùgbọ́n yẹn yé ok ẹrú ọlọ́run kan wá gbọ́ pé a tí wọ́n ń ṣe aburú ńlá ni tó ti yé báyìí nísìn wọ́n kó ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n kó oríṣiríṣi wọ́n kó wọn báwọn ọ wá lọ rà wọ́n láti fírí wọn ó lè rà wọ́n láti free wọn but kì í ṣe pé kó rà wọ́n kó wá sọ pé wọ́n máa bá wọn sùn with circumstances eléyìí ní tí bàbá ń sọ ni. rárá rárá kó lè lù wọ́n bí ẹrú eh, opportunity ni pé tó tí ò bá rà wọ́n kò lè ní access wọn tó ò bá rà wọ́n ò lè free wọn so di yé báyìí nìsín nítorí fẹ́ achieve gangan ni pé ká dá wọn padà sípìlẹ̀ wọn pé ọmọlúàbí ni wọ́n àwọn eléyìí wọ́n kàn jí wọn gbé láti lọ bó ṣe rí nù so ti yé báyìí ní sinna àwọn alaikum salam so àwọn kan àwọn abẹ́rẹ́ àwọn kẹ́sìtì náà ẹ̀ ẹ̀ ń tẹ̀sí.